say فأ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسولا فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun ni ó ní ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ ọlọ́run kọlọ́run kó pa wá ní mùsùlùmí abẹ ọlọ́run ọba kí ọlọ́run ọba kó jẹ́ kí Islam wúlò fún wa nínú sàárè. abẹ́lọ́wọ́ kọ́lọ́n jẹ́ kí islam wúlò fún wa ní gbangba kọ́lọ́n islam fún wa ní tí a fi jẹ ẹni náà. lẹ́yìn náà dúpẹ́ ìfọ̀kànbalẹ̀ ti bẹ lágbègbè yìí kí má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè wa yìí gbogbo ibi tí fọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi fọ̀kànbalẹ̀ síbẹ̀ lẹ́yìn gbà náà lẹ́yìn wá gbà náà àdúpẹ́ pé ọlọ́run ọba ó fún wa ní àlàáfíà àlàáfíà tí ọlọ́run ọba fún wa kí ọlọ́run má gbà ní ọwọ́ wa àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò lálàáfíà àbẹ̀lọ́run kọ́lọ́run kó bá fún wọn ní àlàáfíà gbogbo àwọn orin tó kù òun náà ni àdúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kí ọlọ́run kó gba ọpẹ́ wa lórí àwọn orin náà wà á lu sábàbí orin náà fún wa lẹ́ni tí ó fi jẹ́ ní àlìjánnà ètò kí a jẹ́ ní náà pẹ̀lú ẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìbára wa sọ̀rọ̀ títí ìrọ̀lẹ́ yìí èyí tí yóò máa dálé lórí òun náà ni nǹkan tí a pè ní àtà àdùbù máa àtọ́ ilẹ̀ ulama àtà àdùbù máa àtọ́ ilẹ̀ ulama ìtumọ̀ eléyìí òun náà ni báwo ni a ti fẹ́ fi ẹ̀kọ́ hàn báwo ni a ti fẹ́ fi ẹ̀kọ́ hàn nípasẹ̀ àwọn àṣìṣe tó bá wáyé látọ̀dọ̀ àwọn àfáà so òun náà ni wípé nǹkan tá a lè sọ wípé displaying respect towards the Islamic scholars mistakes òun náà ni wípé báwo la ti fẹ́ fi ẹ̀kọ́ hàn ẹ̀kọ́ wípé a fẹ́ fi hàn sáwọn èèyàn wípé a kì í ṣe ẹni tí ó máa wùwà ẹni tí ó gbọ́n àbẹ́ni tí ó mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ nígbà tá a bá rí i pé àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nínú ẹ̀sìn wa yìí tá a bá rí i pé wọ́n ṣe àṣìṣe òun náà nìkan tí a fẹ́ pè wá lákèésì sí nínú ìbára wa sọ̀rọ̀ tìtò yìí kí kó sọ́dọ̀ ọ̀run fún ibi tí màá máa bá wa sọ àti ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ìpele àkọ́kọ́ òun náà ni wípé àwọn wo la gbà lérò sọ malimurọ́dù bìlẹ̀ ulama fi adal mọ́dù àwọn wo la gbà lérò wípé àwọn ni àáfà àwọn ni olùmọ̀ nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí kò kí í ṣe gbogbo àwọn táwọn èèyàn máa ń pè ní àáfà àbí olùmọ̀ kò kí í ṣe gbogbo wọn la gbà lérò nínú àlámọ̀rí tí à ń sọ yìí torí pé àwọn èèyàn kan wà yàda òun náà lè ẹ̀yìn wọ́n kàn kílèmù pé àwọn mọ̀ ni sọ wàlẹ́ sáyẹ́ndà òun ẹ̀yìn ìmọ̀ kankan ò sí ní ọ̀dọ̀ wọn àwọn ni wọ́n ń pe àpèmọ́ wípé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn irú àwọn eléyìí àṣìṣe ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ń ṣe ló máa ń jẹ́ àwọn ẹ̀kan dẹ̀ wà lẹ́gbẹ́ àwọn ayé àwọn ni wọ́n ń pè wọ́n àwọn ni àwọn èèyàn tí ń bẹ àlìjọ àlá àwọn ni wọ́n jẹ́ yẹ̀sìbú nàlẹ́ ilmà ilé ìlú àwọn aláìmọ̀ kan ni wọ́n ń ṣàfitì ìmọ̀ sọ́dọ̀ àwọn kan pé onímọ̀ lágbájá torí pé àwọn náà mọ̀ àìmọ̀ yẹn ọba jẹ́ fọ́n máa ṣàfitì pé lágbájá yìí onímọ̀ ni tẹ́ni náà ò dẹ̀ mọ̀ nǹkan kan òun náà wàá máa ṣe àwọn àṣìṣe lọ rẹpẹtẹ yóò wàá máa ṣe àṣìṣe lọ àwọn onímọ̀ kan náà tún nìyẹn àwọn kọ́ la nínú bara wa sọ̀rọ̀ títí òní àwọn àfáà tí a gbà lérò àwọn náà ni wípé alẹ́dínà káànátì àkìdátùhùn àdọ̀ ìrọ̀tù lánàá ìyá tẹ̀kìdímùlì kìtàbí wàsúnnàtì wàfàhámi sálàfi sọ́ọ́lì ala ala rahyi wal akli àwọn tá a gbà lérò nìyẹn òun náà ni àwọn àfáà tó ṣe wípé àkídà wọn tó hàn sí wa torí gbé àwa tá a jẹ́ mùsùlùmí nákùmú àlàdọ́ ìrì àkídà wọn ìtawàrí tó fojú hàn sí wa pé àwọn èèyàn yìí ní òun náà ní takdimul kitabi wa sunna ọ̀rọ̀ ọlọ́run òun ni wọ́n gbé síwájú ọ̀rọ̀ ànábì òun ni wọ́n gbé síwájú àgbọ́yé àwọn ẹni re tó ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ ànábì òun ni wọ́n gbé síwájú wọ́n wá gbé síwájú ìròrí wọ́n gbé síwájú làákàyè àwọn tá à ń pè ní àáfàá nìyẹn sọ àwọn tí a gbà ní onímímọ̀ tá a fẹ́ ṣàlàyé wọn fún wa lónìí àwọn tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ máa ṣàlàyé báyìí wọ́n máa padà sínú alukur'an wọ́n dẹ̀ máa lọ sínú hadith wọ́n dẹ̀ máa lo àgbọ́yé àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti ṣáájú lọ pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà lẹ́yìn àwọn sọ̀hábà wọ́n lo àgbọ́yé àwọn tí wọ́n jẹ́ àwọn tó tẹ̀lé wọn tó níbàámu sí àgbọ̀yé tó yẹ kéèyàn gbọ́yé pẹ̀lú Kùránì àtàdís àtàwọn tó ń tẹ̀lé àwọn yẹn náà àwọn tán wà ní alukurun alimufadola so àwọn tó máa ń lo ọ̀rọ̀ àwọn èèyàn yìí láti lè fi sẹ̀rí ọ̀rọ̀ àwọn àfáà tí à ń sọ fún wa nìyí kèsì àfáà tí ó kàn máa lòrò rí nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń sẹ́ǹdì káàkiri àfáà kan wà tó pé tí a bá gbọ́ lárúbáwá ẹnu ẹ èyàn mọ̀ yìí pé eléyìí gbọ́ lárúbáwá dáadáa ṣùgbọ́n ìròrí tó ń páàsì nínú nǹkan tó ń sọ ọkọ̀ dá ó sì ń ṣàlàyé ń bẹ́ẹ̀ wípé ẹ̀rí kéèyàn ṣàṣàládù fánàbí ó borí pé kéèyàn máa ka alukur'an kẹrim ó dẹ̀ mẹ́rin wá pẹ̀lú àwọn àdìsí tó lálàáfíà ó sì fi làákàyè rẹ̀ ó sì fi ń tu sí àwọn ọ̀nà míì kèsèrú àwọn àfa báyìí ni à ń sọ ara àwọn àfa kan pé wọn ó ní mímọ̀ wọn mọ̀ nípa èdè yìí dáadáa èdè lárúbáwá kódà wọn mọ̀ àwọn àdìsí tó lálàáfíà dáadáa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn máa ti làákàyè wọn wọn máa ti síwájú àgbọ́yé tí àwọn tí wọ́n ṣáájú lọ tí wọ́n gbọ́yé wọn a máa fi làákàyè wọn wọn a máa fi púùfù nǹkan tí ò rí bẹ́ẹ̀ ìṣòro àwọn afá àbáyé là ń sọ àwọn afá àtọ́jẹ́ wípé ní tí wọ́n rí láìlè lórí òun náà ni àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí òun náà ni àwọn tí à ń sọ̀rọ̀ wọn. so àwọn àfáà yìí a gbọ́dọ̀ máa pọ́n wọn lé a gbọ́dọ̀ máa respect wọn a gbọ́dọ̀ kà wọ́n sí so abala àkọ́kọ́ nínú ìbára wa sọ̀rọ̀ òun náà ni pé ká mọ̀ pé àwọn wo gangan ni àwọn àfáà tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí a ti mọ̀ wọ́n báyẹn. so abalẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni wípé àlèkọ́tọ́wú làbúdá min udúùsì ì mistake dandan ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ. So, min ayi alimin látọ̀dọ̀ èyíkéyìí onímọ̀ tàbáríkà sọ mistake gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ kò sí bẹ́ẹ̀ nìkan ti fẹ́ jẹ́ onímọ̀ láyé yìí tí ó máa sọ̀rọ̀ nípa ìmọ̀ táwa sọ wípé gbogbo ohun tó sọ láti tó ti ń sọ̀rọ̀ ọmọ àbí gbogbo nǹkan tó kọ láti tó ti ń sọ̀rọ̀ ọmọ káwa sọ wípé ẹjẹ́ mọ̀ wípé kò sásìse kankan bẹ́ẹ̀ kò ṣeé ṣe kò ṣeé ṣe so al-insan majibulun binisiyani wàlẹ́kọ̀tọ̀ ọmọ ènìyàn àdámọ́ni ara àdámọ́ òní fún ọmọ ènìyàn wípé ọmọ ènìyàn máa ṣe mistake ara àdámọ́ ni ara àdámọ́ ni pé ọmọ ènìyàn yóò máa ṣe mistake pẹ̀lẹ́ pé àdìsí kan wà tó gbajúmọ̀ ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n jẹ́ mọ́ akíkún wọ́n sọ pé kò kí ń sọ̀rọ̀ tó fìdí múlẹ̀ tí ó rẹ̀ yẹ kí wọ́n máa sọ pé anasi ló gbà wá marfu àn ṣùgbọ́n àwọn àfáà sọ pé kò kí ń ṣe àdìsí tó pé kúlù bá ní ádámà kọ̀tọ́ ú wà káyọ̀rù lè kọ̀tọ́ iná àtọ̀wàbù. Ike gbogbo ọmọ bà ní ádámà òlọ́lọ́hún ọba àwọn kúlù ní ádámà kọ̀tọ́ So méjì náà ló correct ọmọ àbàní ádámà ẹni tí ó máa ṣàṣìṣe ni sọ wà káyọ̀rù lè kọ̀tọ́ iná àwọn tí wọ́n lóore jù náà àwọn tó máa ń jẹ́ aláṣìṣe òun náà ni àwọn tí wọ́n bá ń tọrọ túbá sòtá abẹ́ yọ̀ ló nú ọ̀rọ̀ yẹn náà ni pé ọ̀rọ̀ tó dáa ni so ó dẹ̀ fi díẹ̀ múlẹ̀ nǹkan tó ń sọ̀rọ̀ lé lórí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àdìsí yẹn làwọn afáàn sọ wípé kò fìdí múlẹ̀ ẹ̀rí àwọn tí wọ́n jáwọn ànábì ọlọ́run nínú nǹkan táwọn afáà máa ń ṣàlàyé fún wa nípa àwọn ànábì ọlọ́run òun náà ni ismatulẹ̀ ambiya ìyẹn ni pé àwọn tí wọ́n jáwọn ànábì ọlọ́run ọlọ́run bá ló ń dáàbò bò wọ́n àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba wá dáàbò bò yìí àwọn àfáà jẹ́ kó yé wa wípé àwọn ànábì ọlọ́run ọba wo lè ṣàṣìṣe fi tẹ̀bílígì rìsáàlà nígbà tá a bá ń jíṣẹ́ tọ́lọ́wọ́n bá gbélé wọn lọ́wọ́ àwọn ànábí ọlọ́wọ́n bá wọn èyí ṣàṣìṣe rárá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ànábí ọlọ́wọ́n bá kì í ṣe ṣùgbọ́n dídí ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ànábí ọlọ́wọ́n bá náà ṣe ìtọ́ pé ádámù ọlọ́ni kọ́ mọ́ jésù ó jẹ́ ṣùgbọ́n àwọn afá sọ pé tí wọ́n bá ti wá ṣẹ̀ṣẹ̀ kékeré yẹn lójú ẹsẹ̀ lọ́lọ́run ọba ti máa kọ̀rẹ́tì wọn lójú ẹsẹ̀ làwọn náà ti máa tọrọ túbá níwájú ọlọ́run wọ́n dẹ̀ padà di ẹni tó tún pè padà ẹgbẹ́ náà ti wà. ìyẹn ni pé nǹkan tá a fẹ́ fà yọ̀ ni pé àwọn tájà wà nẹ́bí ọlọ́run ọba gan-an àwọn nǹkan kéékèèké ọwà ọlọ́run ọba nẹ́bí pé yá ayọ́ nàbí limato arimu ma ahalallahu lak. àwọn nẹ́bí a ṣe nǹkan lẹ́tọ̀ fún ọ wáyé tó sọ dé wọ̀ ó yí bá níbi tí kọ́kọ́ sọ kíní ẹ̀ dé wọ̀ ni ọlọ́run bá wá ṣe kíní o